báàbù wákìtìlì fàjìrì orí ọ̀rọ̀ àsìkò irun àlùfájàrí irun ṣubúì hadith five seven four anzaid ibn thabit radiyallahu anhu annahum tasaharu ma'a an-nabiyyi sallallahu alayhi wa sallam. ثم قاموا إلى الصلاة قلت كم بينهما قال قدر خمسين أو ستين يعني آية okay hadith five seven five nínú tírà sọ̀híù àlìbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá anzaidi ibùnú fabit látọ̀dọ̀ zaid ọmọ fabit kí Allah yọ́nú sí i anahum dájúdájú zaidu àti àwọn kan tasaharu máa nàbí sallallahu alaihi wasallam wọ́n jẹ sàárì pẹ̀lú ànàbí fún màkọ́ mú ilá sọ́lá lẹ́yìn ìgbà tí wọ́n jẹ sàárì tán wọ́n dìde láti lọ kírun kúlìtù ẹni tó gba àdíìsì wá látọ̀dọ̀ zaid ó wá sọ pé kam bainahuma òdiwọ̀n mélòó ló wà láàrin ìparí ìsàrì àti ìlọkírun ṣubú yìí òdiwọ̀n mélòó ló wà láàrin jíjẹ sàárì parí àti lílọ kírun ṣubú yìí Okay kọ́ọ̀lù ẹni wá sọ pé kọ́dírù hamsin òdiwọ̀n rẹ̀ àádọ́ta ni àòsìtíìn tàbí ọgọ́ta yàní ìtumọ̀ ni pé hamsin àyà àòsìtíìn àyà òdiwọ̀n tí ẹni tó ń ké Quran tó lè fi ké Aya àádọ́ta tàbí aya ọgọ́ta. Hmm. Àdíìsì yìí nínú àwọn àdíìsì Muboham nínú àwọn àdíìsì tí ó nípọnà lọ́wà. Ìdí ni pé kò yanjú àsìkò yẹn ní yíyanjú kan. tí a lè sọ pé pàtó òdiwọ̀n èrè nítorí pé àáyà ó pé oríṣi méjì nínú alukur'an ní orí òṣùwọ̀n bó ṣe gùn tó àti bó ṣe kúrú sí àwọn àáyà kan a kà sí àáyà kéékèèké àwọn àyà kan a kà sí àwọn àyà gígùn gígùn èwo nínú méjèèjì ni èyí tó rìnlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà ni pé kìí ṣe àyà gígùn o kìí ṣe irú àwọn àyà nù bákọ́ra o bí kò ṣe irú àwọn àyà nù sọ́rọ́tù sẹ́bí ó rí pé tọ́ba ro àyà nu sẹ́bí máa àlègọ́síyà àlèfájírì. yóò ti lé ní sixty tọba calculate yóò lé sixty irú àwọn àyà yẹn ò ní o torí tọba lọ rèé mú àyà nubakọ́ra ò ní lò less than one hour láàrin sàárì àti kíkí ṣubú yìí wọ́n ní kì ṣe báyẹn o. Hadith 576. عن أنس ابن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وزيد ابن ثابت تسحر فلما فرض فلما فردا من سحورهما قام النبي صلى الله عليه وسلم إلى الصلاة فصلى قلنا لأنس كم, كي كم كان بين كم كان بين فرعجهما من سهولهما Hadis 576 nínú tíra àtàgé wà ní bukori àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. àní anas ibn malik látọ̀dọ̀ anas ọmọ malik kí a lọ yọ́nú sí anna nabi ya sallallahu alayhi wa sallam dájúdájú anabi wa zaida ibn thabit àti zaida ọmọ thabit tasahara àwọn méjèèjì wọ́n jẹ sàárì papọ̀ falama faraga nígbà táwọn méjèèjì jẹ sàárì tán nígbà táwọn méjèèjì tí wọ́n bù ṣe min sahuri ima tí wọ́n parí sàárì wọn tí wọ́n bù ṣe níbi sàárì wọn àwọn méjèèjì kọ́ọ̀mà nàbí sallallahu alayhi wa sallam ila sọ́lá ànẹ́bì dìde láti lọ kírun fàṣọ́là ó sì kírun kúlínà anas a fún anas kam káàna báyìí náà faragihima min sahurihima mélòó òdiwọ̀n mélòó ló wà láàrin jíjẹ sàárì wọn parí jíjẹ sàárì àwọn méjèèjì parí bíbù ṣe níbi sàárì àwọn méjèèjì wàdùkúlì yìí máa fi sọ̀là àti wíwọ inú ìrun wọn kọl, ọ sọ pé kọ́dìrú máa kọ̀msínà àyà òdiwọ̀n tí ọkùnrin lè fi ka àádọ́ta àyà ni o àádọ́ta àyà. àlàyé tí mo ṣe lórí ètò síwájú náà ló apply sí eléyìí ṣùgbọ́n ní àfikún. ẹ wo gbólóhùn yìí dáadáa kẹ́ẹ̀tù wò lẹ́ẹ̀kan sí kọ́ọ̀mà nàbí sallallahu alayhi wa sọ́lá fasọ́lá àwọn méjèèjì jẹ sàárì papọ̀ wọ́n sì jẹ sàárì tán sì dìde ọlọ kírun aina anas níbo ni anas wà níbẹ̀rẹ̀ àdíìsì yẹn nínú èdè larubawa lárúbáwá ní ọ̀rọ̀ tí ó lò fún yàn méjì ọ̀rọ̀ tí ó lò fún yàn kan ọ̀rọ̀ tí ó sì lò fún èèyàn mẹ́ta sókè níbẹ̀rẹ̀ àdìsí yẹn tàṣàrà àwọn méjèèjì ló dúró fún wọn gẹ̀sàrì fàlámà fàràgà ó tún dó fún àwọn méjèèjì nígbà táwọn méjì àwọn méjèèjì tí wọ́n ṣe kíni tí wọ́n jẹ sàrì parí ó tún ní mí ń sàhúrì yìí mà níbi sàrì àwọn méjèèjì ok mo wá débi irun ọwá ní kọ́ọ̀mà nàbí sallallahu alayhi wa sallam ila sọ́lá ànábì wá dìde ọlọ́kírun ìbéèrè ni pé àyìnà Anas ibn Malik níbo ni Anas ibn Malik wà sẹ́ni tó mọ sàdí jẹ kò ní mọ̀rún kí ni kárí ìwà lọ́ǹgì lórí ìrun ti. Anas nínú alukur'an nígbàtí ànábì Musa aleyhisalam tó fẹ́ ṣe ìrìn àjò eléyìí tí Allah pa láṣẹ pé kò ṣe sí ọ̀dọ̀ ẹrú rẹ̀ kan ẹrú ọlọ́run kan tá a mọ̀ ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò náà kòránì gbé wá pé Mùsá sọ fún ọmọ ọ̀dọ́ rẹ̀ kan arákùnrin kan pé kó jẹ́ káwọn jọ ṣe ìrìn àjò àbí wọ́n sì gbé ẹja tí wọ́n máa jẹ wọ́n gbé lọ́wọ́ nígbà tí wọ́n sì bá ìrìn àjò náà débì kan tẹ́bi ń pa wọ́n Musa sọ fún arákùnrin náà pé ìdínà gádà ànà ìdínà ọ̀dà ànà lọ́wọ́ ti lọ́wọ́. nígbà tó ń débi tí ó gbé ẹja fi mẹ́wàá nígbà tí Musa sọ. tí Musa wá dọ̀dọ̀ kọ́dírù wọn ò dákọ gùdáàmù mọ́ wọn ò dákọ gùdáàmù mọ́ bàbá ẹ gbogbo ọkùn ọkọ̀ ojú omi ni kí ló tún ṣe ọ̀pá ọmọ kan ní ọmọ lẹ́gbẹ̀ẹ́ ní ìkúrá ní Island on the Okay? àwọn àbá sọ pé nínú ìlànà tí kùránì máa fi sọ ìtàn àti àdé ò ní pé ó lè sáílẹ́ǹsì lórí ẹni tó jẹ́ kọ̀m̀pánìọ̀ sí ìsòdá sí pé kìí ṣohun gangan ni the main the main actor kìí ṣohun gangan ni the main person tá a fẹ́ lo nǹkan tó ṣe tàbí tá a fẹ́ kẹ́kọ̀ọ́ ní ara rẹ̀ sọ́tiyé is not an error kì í ṣe an error of omission as kufar think kì í ṣe pé àṣìṣe wáyé no rárá ọ̀rọ̀ ọmọ tó tẹ̀lé Musa ọ̀rọ̀ rẹ̀ ò wà rẹ́líváǹtì ọ̀rọ̀ rẹ̀ kò sí kíni kò wà rẹ́líbáǹtì kò sí ńdọ́kàn pẹ̀lú ntọ́ ń ṣẹlẹ̀ sí kọ́dírù àti Musa the same thing bí báyìí náà kì ṣe irun anasu láwà after àsìkò tánà ibi kírun láti kíni láwà after therefore wọ́n ra ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ tara tiẹ̀ tí ọ̀kan wá ó gbé jù ú lẹ̀. hadith five seven seven an sahal ibn sa'ad qal kuntu atasaharu fi ahli thumma yakunu sur'a yakunu sur'atun bi ani udiri ka salata li fajiri ma rasulillahi sallallahu alaihi wasallam hadith 577 nínú tírà sahihu al-bukhari ati ituma rẹ̀ ni-ede Yoruba, an sahal ibn sa'ad látọ̀dọ̀ sahal ọmọ sa'ad kọ́ọ̀l ó sọ pe. kúntù àtàsáhàrù fi áhàlì mo máa ń jẹ sàárì lọ́dọ̀ ará ilé mi mo máa ń jẹ sàárì lọ́dọ̀ ará ilé mi èmi ìyàwó mi ọmọ mi nínú Ramadan a jẹ sàárì papọ̀ ثم يكون سرعة بي أن أدرك الصلاة لفجر مع رسول الله صلى الله عليه وسلم لينا màá wá yára kí n lè bá ìrun àlùfájàrí kí n lè bá ìrun ṣubúì pẹ̀lú ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam. tó ń sọ fún wa wípé bọ́ bá ṣe yọwọ́ níbi sàárì báyìí ó ń kọjá sí mọ́sálásí lẹ́ni tí yọ wà sáà pé kóun bá ìrun tàbí kìí pẹ̀lú eléyìí wọ́n túmọ̀ sí pé kò yẹ kó sí much time interval kò yẹ kó sí àsìkò gọ̀ọ̀rọ̀gọ̀ọ̀rọ̀ láàrin sàárì jíjẹ àti ìrun. ṣé ẹ mọ̀ pé nígbà kan rí bá ti wà ní kékeré aago mẹ́rin la máa ń jẹ sàárì ìbàdàn àwọn mi ò jẹ láago mẹ́ta àbọ̀ àwọn mi ò jẹ láago mẹ́ta àbọ̀ èyàn ò ti wá sún àsùnára kó tó di pé wọ́n pe àtọ̀lá àtùkọ́ ẹlòmínà náà sàárì ló jẹ́ tòótọ́. ti jí báyìí kò lè máa jíjí tèmítèmí má fi mi para rẹ̀ lọ́gbọ́n ní ìsìn pé ẹ̀jẹ̀ ká jẹ́ sàárì lọ́sùn lé rẹ̀ ohun tó wá kù sí pé ó tètè dé mọ́sálásí bí bẹ́ẹ̀ kọ́ kò ní bá ìrù ayé orúdà láàrin. dálọ́ ògbọ́ ti àádọ́ta ayá yìí àádọ́ta àyà ọ̀pọ̀ yé lòbí lérò pé àyà tó bá kọ́ra ni wọ́n tọ́ka sí èyí ń kọ́ lélẹ́ yìí báyìí na ọgọ́ta àyà tó bá kọ́ra tí mo dì. And it's 578. 578. عن عائشة رضي الله عنها قالت كن النساء لمؤمنات ليشهدن مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر بمروتهن ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة لا يعرفهن أحد لا la ya'rifuhunna ahadun minal galas. la ya'rifuhunna.